الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسول الهدى ونبي الورى وشرف أهل التقى وعلى آله وصحبه أولي الدرجات العلا أيها المسلمون اتقوا الله وافعلوا الخير أيها المسلمون اتقوا الله واتركوا شر واعلموا أنكم تجزون بما كنتم تعملون قال تعالى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون أيها المسلم أتدري أن الله قد كفاك وأغناك بالاقتداء برسول الله صلى الله عليه وسلم قد أغناك بالاقتداء برسول الله صلى الله عليه وسلم عما سواه فقال مؤكدا لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا اعلموا أيها المسلمون أن رسول الله صلى الله عليه وسلم قدوة لكم في كل شيء أن رسول الله صلى الله عليه وسلم قدوة لكم في كل شيء في التربية والتوجيه والتعليم فالاقتداء به سعادة ونجاح أيها المسلم اعلم أن أكبر المشاكل المعاصرة في هذا الزمان في كل مكان في العالم إنما إنما هي المشاكل الصادرة من الشباب والسؤال أليس في زمن رسول الله صلى الله عليه وسلم شباب؟ أليس في زمن رسول الله صلى الله عليه وسلم شباب وشابات؟ الجواب نعم ولكن السؤال الحقيقي كيف عاملهم المصطفى صلى الله عليه وسلم بأبي وأمي فقد عاملهم وعاشرهم وحل مشاكلهم بحكمته البالغة صلوات ربي وسلامه عليه فعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال إن رسول الله صلى الله عليه وسلم أخذ بيده يوما ثم قال يا معاذ والله إني لأحبك فقال له معاذ بأبي أنت وأمي يا رسول الله أنا والله أحبك فقال عليه الصلاة والسلام ألا أعلمك كلمات تقولها في دبر كل صلاتك قلت نعم يا رسول الله قال قل اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك رواه أبو داود وإسناده صحيح اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك بارك الله لي ولكم الحمد لله رب العالمين صلى الله وسلم على عبده ورسوله محمد وعلى آله وصحبه أجمعين أما بعد ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká lọ ma pé ọlọ́run ọba o pè wá pé ká Ka bẹ̀rù ohun ká sì páyà ọjọ́ kan ni ni ẹnìkan ò sì lè dodge ọjọ́ náà tàbí kọ́ farapamọ́ fọ́jọ́ náà ọjọ́ yìí ni kálukọ́ gba ẹ̀sánṣẹ́ rẹ̀ tó bá jẹ́ sí pé dáadáa lọ bá máa ṣe láyé múra sí torí ọjọ́ yẹn o tó bá lẹ́jẹ̀ sí wípé aburú ni wọ́n ṣe sí wọ́n bẹ́ẹ̀ torí ọjọ́ náà torí wípé kálukọ́ fi orí kó ẹ̀san iṣẹ́ rẹ̀ tó bá jẹ́ pé rere ni wàá rere o

táàsì lẹ́kọ̀ọ́ níwà láwùkọ́ sí ká gbà látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alaihi kí sí lànàbì jẹ́ àwọn òṣìṣẹ́ kan wà àwọn kan wà sọ yí pé ìmọ̀ rẹ̀ ní kọ́ gbà bóyá fà alákòjú ẹ̀kọ́ ẹ̀ ní kọ́kọ́ mọ́kọ́ ìwà rẹ̀ ọlọ́run sí anábì wà bẹ́ẹ̀ sallallahu alaihi ọlọ́wà ní ànábì wa sallallahu alayhi gbogbo ẹ̀ ní kẹgbà lọ́dọ̀ bó sì sin ọlọ́wọ́n ọba mọ̀ lọ́dọ̀ tó bá ti tẹ̀lé ànábì ń bẹ́ ó kùnà bó ti sáyé tó bá ti tẹ̀lé ń bẹ́ ti bá sallallahu alaihi hukumọ̀ tàn náàbì náà pé ó sówò alayhi salatu wassalam wọn ò sì sọ́ọ̀tì ọlọ́wọ́ bá nílá kọ́ di kana lakum ọlọ́n ti rìn ilẹ̀ nínú Al-Qur'ani pé kò sí dáútì ń bẹ́ẹ̀ gbọ́dọ̀ dáútì ẹni tí mọ́ rán sí yẹn mọ̀túnmẹ́ ẹ̀kà ń wò náà ẹlòmí ọfà náàbì dárin yóò fi kọrin àbára náàbì òkè nìkan orin lọ́wọ́ akọfà náàbì ń tiẹ̀ kò dìrì lára náàbì ọlọ́njáwò jèrè tí wà ó lè jèrè ànábì yìí sallallahu alaihi wasallam àfikú kọ́sì ẹ̀ ní gbogbo ayé bẹ́ẹ̀ ká bá gbé pọ́blẹ́mù wá bá wà ń tiwa nígbé àwọn ah, oníṣòro kan báyìí bá nàbí ti sáyé láti tìtì ẹ̀ àti tọ́jú ẹ̀ yìí sì máa ń gbọ́ tó ń tẹ̀ bá fọlẹ̀ torípé ọlọ́wọ́n bá tó sọ̀rọ̀ yìí ó fẹ́ àánú fún wa ní laqad kana lakum ó dájú sáká ẹlọ bá òjíṣẹ́ tí mo rántí yín bẹ́ẹ̀ ti sáyé ẹlọ sọ́dọ̀ bẹ́ẹ̀ ti sẹ̀sìn ẹlọ sọ́dọ̀ ọlọ́ni fi rasulillahi uswatun hasana ẹnìkan ò ní kọ́ sí ànábì kọ́ra burú ń bẹ̀wọ̀ sallallahu alaihi wasallam uswatun hasana ẹnìkan ò ní rin láyìn ànábì kọ́ má wọ́n náà wo gbogbo àwọn ìlànà tó ti rìn láyé

lásàdọ̀jẹ́ fáwọ̀zán àríìmà ọkọjá tó fi ṣòwò ìyẹn fáwọ̀zán àríìm nẹni pé èrè tó kọjá kápítà rẹ̀ náà lọ́jọ́ ẹjẹ́ ká lọ ọmọ pé òjíṣẹ́ wáyìn sallallahu a bá ẹ̀sáájì bá nàbí ti sáájì ẹgbàwẹ̀ bá nàbí ti gbàwẹ̀ subhanallah anáwà muhammad sallallahu alaihi wasallam kọjá bá ní kúdùwátún hasana fi kulli sagirin wa kabir gbogbo gbèsè àti àti gbèsè ayé rẹ̀ tó bá wọnú súnà nàbí ọ kọmọlẹ́kọ̀ọ́ tọ́jú ọmọ rírí ọmọ láti kékeré láti inú oyún tó bá tún dọmọ ọwọ́ tó bá dàgbàlagbà tó bá di ọ̀dọ́ gbogbo bá ti tọ́ wọn ènìyàn lànà lè jẹ́ àwòkọ́ sí rere fún wa sallallahu alaihi wasallam ẹ̀yin mùsùlùmí nínú àwọn wàhálà tí ń gbalé gboko lákòókò tá a wà ní gbogbo ayé ìtọ̀rọ̀ nàìjíríà nìkan tí nàìjíríà káfẹ́ yíwọ́ tá a fẹ́ sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ majority àwọn yẹn ló sì wà ní jímọ̀ àti mọ̀wà lónìí báyìí díẹ̀ làwọn tí ó sì láàrin wọn àwọn ni ẹni tó wà ní ìjókòó dáa sí ń fi kótóbà lọ́wọ́ wáyé bóyá bí 80% náà làwọn tá a fẹ́ sọ̀rọ̀ wàhálà tí ń gbáyé kìí Nàìjíríà nìkan gbogbo ayé lọ́wọ́ òun náà ni muskila tó ṣàbá problem àwọn youth wàhálà wọn fìtínà wọn ìdàlúrú wọn àti gbódùn rósọ wọn tí wọ́n ti káàkiri ayé nígbà tí ìjọba nàìjíríà ọmọ bí ó ti bó ti tọ́ àti bó ti yẹ lọ́jọ́ wa Muhammad sallallahu alaihi wasallam àwòkọ́ ti rí lọ́jọ́ fún àmì ànábì ń tọ́jú ó ń rí ọmọ kékeré ó sì ń rí àwọn ọ̀dọ́ kódà ó tún rí àwọn àgbàlagbà sallallahu alaihi

tó bá rí tí àwọn ọ̀dọ́ ọgbà náà fojú àwọn mùsùlùmí rí ọmọ pé ọ̀dọ́ ọgbà náà wọ́n kọjá àtàwọn ilé ṣùgbọ́n báwo lànà ti hàn wọn sallallahu alaihi wa sallam ẹlùmẹ́mà pé tẹbá ànábí ọlọ́run lélẹ́ ní bẹ́ẹ̀ ni ànábí ọlọ́run ni ṣùgbọ́n fìlànà lélẹ̀ fún wa tàà bá tẹ̀lé bó ti ṣe bá àbálẹ̀ àtífù dédé tiẹ̀ àtẹ̀lẹ̀ àtífù sallallahu alaihi wa sallam ànábí fèsì àwọn ọ̀dọ́

líle líle lè àfi mú ọ̀dọ̀ ló yíwọ́ nàìjíríà SARS ó kàn gán dẹ́rù báyìí SARS tẹ́mà pé ìtumọ̀ SARS náà nìyẹn SARS lára náà pa ó kàn gán dẹ́rù báyìí kì í sọwọ́ líle ní solution fọ́dọ̀ o ẹjá wà nẹ́bì sallallahu alaihi ìkánú àwọn ọ̀dọ́ lọ́fẹ́ sọ jẹ́ ọ̀rọ̀ nẹ́bì pọ̀ sallallahu alaihi wa sallam ìtàbálẹ̀ sọ́mbẹ̀ àtúnsọ́ngbàmí díẹ̀ nínú ẹ̀ nǹkan pọ̀ tó bá rí bí ànábì ṣe pẹ̀lú àwọn ọ̀dọ́ ọmọ ìyanu báyìí pé ah gọ́ọ̀mẹ̀ntì tó bá fọ́lù kìíní ah, ìlú rẹ̀ ọ̀dà o bàbá tó bá fọ́lù kìíní ọmọ rẹ̀ òní yàyà fúyà tí bí wọn tí wọ́n fagbó kiri gbòrò náà ibi bàbá kan ló bí wọn ibi ìyá kan ló bí wọn ẹ̀ má bí tó ti bàjẹ́ ni wọn ò bí pẹ̀lú gbóúnjọ́ chinabi wọn ò bí pẹ̀lú sígá fífà orí ilẹ̀ náà ló ti kọ́ báwo question anábíwá muhammad sallallahu alaihi wasallam bí wọ́n ba mu'azu Mu'az mu'azu fẹ́ pàtàn wa ibùnú jabal ó ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ na ànábì pẹ̀lú àwọn ọ̀dọ́ milo mílò afẹ́ kanú yín ajígbè ní ìwò yorùbá mílò ka ẹjá wo ti mu'azu ó ní kanáà lágbèyàwó torí mu'azu jabal inna rasulallah sallallahu alaihi wasallam olójúṣẹ́ ọlọ́run ákàdàbí ẹ̀dì ó mọ́wọ́ mi ọgbà mi lọ́wọ́ mú sallallahu alaihi wa sallam máa wo wọ́n gbà lọ́wọ́ mú kí ni wọ́n sí lẹ́yìn gbà tí wọ́n mú lọ́wọ́ báyìí kò ẹ́sàn bẹ́ẹ̀bẹ̀ yẹn ò wọ́ bàbá tọ́mọ wo tó bá ti rí ọyọ́ sàlọ̀ tí ẹ̀ gbá lọ́wọ́ mú gbígbá lọ́wọ́ mú ó ní ipa nínú ẹ̀mí ọmọ dáadáa gbọ́ ọwọ́ ẹ̀ mú báyìí wọ́n máa bọ́mọ ẹ sọ̀rọ̀ lọ́ọ̀kan kó wo bí ó ṣe bí ó ṣe gbọ́ yí bí ó ṣe wọ̀ lẹ́mìí tó àti kó mú lọ́wọ́ báyìí sọ pé Abdulrazak tó bá pé náà kọ̀wá máa bá sọ́ntọ́ntọ́ tẹ́sítì ẹ̀ ibùn olùkọ́ kí ń kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ tọmọ bá wà lọ́ọ̀kan tí ọ̀bá yí táwọn yí àwọn yòókù rẹ̀ tí ọ̀bá yí kan náà ìwọ́ pé kó dìde kó mọ́ lọ́wọ́ báyìí kọ wá tún tọ́ kọ níwájú lọ́ọ̀kan nìyẹn tí kọ̀gbọ̀ yí tún wí fún padà ó rí changes tààlé léyìí ànábì lọ́kọ́ wa sallallahu alaihi àìmọye bẹ́ẹ̀ ànábì máa ìmí ànábì ọfọwọ́lẹ́ lómi lórí ànábì ọfọwọ́lẹ́ lómi láyà báyìí sallallahu alaihi wa sallam ó nípa tí ń ṣe nínú ìmí ènìyàn

kó pè lórúkọ ẹ̀ sì pè dáadáa kó yàtọ̀ bá mọ́ kún bàbá rẹ̀ sàfitì ó kan sọ́dọ̀ bàbá rẹ̀ ya Mu'az anábì pè bá ní ó ti sẹ́ méjì dáná bìtì ó mú lọ́wọ́ ó pè yọba sọ ó ní wallah ń fọlọ́ ń búra ìwọ Mu'az inni la uhibbuk mọ́ ma fẹ́ràn rẹ̀ púpọ̀ wọ́n àti sọ bí wọ́n lọ fún sallallahu alaihi wasallam ẹ̀rọ àwọn apàṣán lákọ̀ọ́kọ́ yóò kò pàṣán bó ní ẹ̀pá pá ọmọ burúkú tàlọ́sọ̀ lórúkọ burúkú gbogbo ọ̀dọ́ ní máa mìsìlẹ̀ èyí kò sí expression mẹ́wọ̀ gbogbo ọ̀dọ́ ní máa sìkẹ̀ ṣùgbọ́n wọ́n ló kù sí lọ́wọ́ bó ti hàndẹ̀ tó hàndẹ̀ bó ti tọ́ yọ gbọ́ inṣáàlá tó bá ti lè ti mú yọ máa bàjẹ́ sí mi rọ Mu'adh ó di irinṣẹ́ mẹ́ta sánàbí ló mẹ́ wọ́n mú lọ́wọ́ lẹ́gbà tí wọ́n mú lọ́wọ́ tán wọ́n pè lókọ rẹ̀ wọ́n pè lókọ rẹ̀ tán wọ́n wá bá ọkàn rẹ̀ sọ̀rọ̀ wọ́n náà mọ̀ pé ìfẹ́ mú láàyè ìfẹ́ sọ́wọ́ ní àborí ọkàn ni ó rí pé mo fẹ́rẹ̀ ọkàn rẹ̀ ó sì ìgbẹ̀yìn àti bàbá ìfẹ́ràn mi lóòtọ́ ìmìlà òfin faqala lahu Mu'adh bára bí ti sí ọkàn rẹ̀ tán bẹ́ẹ̀ ni Mu'adh náà sọ̀rọ̀ pé bí abi wa ummi ya Rasulallah wa ana wallahi uhibbuk èmi náà fẹ́ràn rẹ̀ ẹ̀kọ́ mẹ́mẹ́ bàbá tọ́mà rẹ̀ fẹ́ máa ya nǹkan mẹ́rẹ̀ lọ́wọ́ tàbí ọ̀gá ilé iṣẹ́ tàbí olùkọ́ kọ wá gbáǹtẹ̀ kò ní kankan tí ó wùjú pé bẹ́ẹ̀ni mọ́ fẹ́ràn yìí tó bá ti lè gbọ́yẹn lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ tó sọ lẹ́yìn ẹ̀ ò ti wọlé o kéde pé ọgbẹ́ tí ọ̀tún wọlé báwọn tí ni pé má jẹ́kọ́ gbé tí ọ̀tún wọlé kọ́ wá gba ti oṣù jáde kò sí bá ń nù sẹ́ríà nìkan lọ̀rọ̀ bá wọ̀ ọ̀rọ̀ yẹn ò sí sẹ́nu ni

wọ́n rí nǹkan kan tí wọ́n fẹ́ tún sí lára rẹ̀ iná ìwọ̀n anábìnrin jẹ́ nǹkan ní nǹkan máa wí ẹ̀rí àdúrà nù àdúrà yẹn lákẹ́kọ̀ọ́ mẹ́kúwọ́ tí àdúrà ń ṣe nínú gbèsè ayé ọmọ ènìyàn kò sí kó àì má fi àdúrà sí oǹkó bàbá púpọ̀ anábìnrin máa wí kíní tí mo fẹ́ wí fún ọ yìí ní gbogbo orun kọ̀ọ̀kan tó bá kìnnà àdúrà tí mo fẹ́ sọ fún ọ

kún mi lọ́wọ́ tì mí lẹ́yìn láti máa fi rántí rẹ ní gbogbo ìgbà yẹn pé láti máa kírun dáadáa láti máa sí gbogbo dáadáa bákan náà tó ràn mí lọ́wọ́ láti máa dúpẹ́ fún ẹ ẹlẹ́ẹ̀kẹta jẹ́ ni ní máa tọ́ lẹ́yìn ẹ bá bèèrè láìfò bá ẹ̀rí wípé ìgbésí ayé wọn kọ̀ wọ́rí ọlọ straight onímọ̀ ni wọ́n padà jẹ́ lẹ́yìn wọ́n àgbà náà olùkọ́ ni wọ́n padà jẹ́ lẹ́yìn wọ́n àgbà náà adájọ́ ni wọ́n tán padà jẹ́ tàbáwá ní káwò kí ló fà torí pé ìgbésí ayé wọn tọ́ pẹ̀lú àdúrà tánàbí fún sallallahu alaihi wasallam eléyìí irinṣẹ́ tàà fi tọ́jú ọ̀dọ́ ìkanùnrin mú lọ́wọ́ lẹ́yìn wá àgbà náà pè lórúkọ ẹ̀ tó bá pè lórúkọ ẹ̀ tán sọ fún pé mo fẹ́ràn rẹ̀ ta kankan tó má ti mà fọ́ fẹ́ràn àwọn àwọn jẹ́ ń kó nǹkan àwọn èèyàn káàkiri lásìkò tí wọ́n ń ṣe wàhálà ni ẹ̀rí pé àwọn ọmọ gànfẹ́ tí wọ́n ń dín nǹkan káàkiri ni ní tí wọ́n ń sọ náà ni pé wa kò fún wa ní nǹkan àbí ẹjá lọ kó nǹkan rẹ̀ ìwọ kọ́kọ́ só ìfẹ́ náà ó rí pé chíndì ìjọba àwọn ẹ̀dẹ́ jẹ́kẹ́fẹ́ ọ jẹ́jẹ́ kí wọ́n rí pé ọ̀fẹ́ràn àwọn ó rí pé wọ́n sì yí padà wá fún wa ní tí wọ́n máa tẹ̀lé yìí ẹ̀kọ́ tá a tún rí kọ́ láàrin òun náà ní wípé ìwọ gangan lára rẹ máa ṣàdúrà yìí torí pọ́dọ̀ ọlọ́pọ̀lọpọ̀ ẹni tí ń gbọ́ mi ní mo ti ń wà yìí máa fi Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatika bákan naa kọ́ àwọn ọmọ ẹ ma kọ́ wí ànábì ti kọ́ Mu'az Mu'az sórí rẹ̀ ó sì dáwà lójú pé tí wọ́n bá kọ́ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ó ti kí ni yóò sórí rẹ̀ kọ́ ọmọ rẹ̀ Allahumma ala dhikrika wa shukrika wa husni orí rẹ̀ dáa sínú ó náà ni pé àwọn èso ní wàhálà ń a kàn fi nǹkan kékeré báyìí a ti tọ́pọ̀ ọ wà wọ́sẹ́ látàárọ̀ dálẹ́ ẹyọ náà tó bá ti wílẹ̀ kan lẹ́yìn irun lẹ́yìn tàṣáhùdù tó sálámà ó rí pípèsè ayé ọmọ rẹ yóò fi kíni yọtọ̀ àfi má tọ́jú ọmọ tí ọba gbọ́ títà ń tí bá ti ń kírun ọya máa wí wàhálà nù gbèsè ayé rẹ̀ yóò sì kíni yóò kó ìtọ́sọ́nà yóò jẹ tiẹ̀ torí pé tí ó jẹ káwọn èèyàn òsìtọ́ ọlọ́wọ́n ọba tó jẹ́ fọ́nmà yàgúyà òun náà ni pé wọ́n fi ọlọ́wọ́n ọba sílẹ̀ abẹ̀lọ́wọ́n ọba aláàánú jùlọ anábíwá Muhammad sallallahu àìgbéná ojú ọ̀dọ́ tó bá yàwó ìrìnà lákòókò tó yàwó ìrìnà kì sínú sẹ́ríà láàmù wọn àtù wọn àfà wọn àwà bẹ̀lọ́n fún wọn abẹ́lọ́wọ̀n bàbá láàrín jùlọ gbogbo àwọn ọ̀dọ́ ọlọ́mbà àtún wọn ṣe o bí tí wọ́n kù sí ọlọ́mbà àtún wọn ṣe àwọn tó dáa nínú àwọn ọ̀dọ́ mọ́jẹ̀ wọ́n yàyà kú yàmọ́ wa lọ́wọ́ àwọn tí ò tí dára ọlọ́mbà àtún wọn ṣe o bọ́ọ̀ bá wájú rẹ bọ́ọ̀ bá rọ́dọ̀ títí ẹ̀ bàjẹ́ nínú ẹbí rẹ bọ́ọ̀ bá wẹ̀yìn ó rí bóòrí lẹ́yìn bọ́ọ̀ bá wọ̀tún ó rí bóòlì lọ́sàn bá bá wò sí ọba kó síbi tí ò sí gbogbo bí dábà wà lọ́bà àtún wọn tí ó wá kí lóga àwọn àni alhamdulillahi rabbil الله أكبر الحمد لله رب العالمين صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا يسبح لله ما في السماوات وما في الأرض ملك القدوس العزيز الحكيم بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ولا مبين وآخرين منهم لما يلحق بهم وهو العزيز الحكيم ذلك قول الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القول الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين

تفرون منه فإنه ملاقيكم فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نوبي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله فادعوا إلى ذكر الله ولو البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا بوي الصلاة فانتشروا في الأرض وارتبوا من فضل الله واذكروا الله كثيرا واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين الله أكبر